Allah subhanahu wa ta'ala nínú suratu nur ó ń sọ̀rọ̀ nípa bó ṣe yẹ kí òbí kó máa pa ara mọ́ fún àwọn ọmọ rẹ̀ òbí bó ṣe yẹ kó máa pa ìhòhò rẹ̀ mọ́ fún àwọn ọmọ rẹ̀ ọjọ́ tí a bá sọ ọ̀rọ̀ débẹ̀ lódìdí a sọ ọ́ ṣùgbọ́n ohun tí a fẹ́ lò láàrin ni pé Allah subhanahu wa ta'ala ó ń sọ nípa àwọn àsìkò kan tí ó já sí pé ordinarily ènìyàn máa fẹ́ bọ́ra lẹ̀ nírú àsìkò bẹ́ẹ̀ ordinarily ènìyàn máa fẹ́ bọ́ra lẹ̀ nírú àsìkò bẹ́ẹ̀ ó dàbẹ̀ ni pé àsìkò mẹ́ta ni ọ̀kan ń bẹ̀ ni àsìkò tá a fẹ́ lọ sùn ọmọnìyàn máa wọ aṣọ tó kéré sí aṣọ tó wọ̀ lójú ọjọ́ àsìkò kejì ni ọ̀sán. Nígbàtí tí bá mú ọmọnìyàn máa fẹ́ yán bọ́dì sílẹ̀ bákan náà ni ní ìdájí tọmọnìyàn fẹ́ jí sáyé ìwọ̀nba aṣọ díẹ̀ ni ó wà ní ara rẹ̀ káwá lọ ka súra yẹn fún ara wa súratù nùrù. Quran 24 verse fifty ọlọ́run wa ń sọ fún ẹ̀yin òbí ń bẹ̀ wípé ẹ sọ fún àwọn ọmọ yín tí wọ́n fẹ́ wọnú yàrá tọ̀ láwọn àsìkò yẹn pé wọ́n gbọ́dọ̀ gba ìyọ̀ǹda lọ́wọ́ yín kí wọ́n lọ́wọ́ yín kí wọ́n tó wọlé. wọn gbọ́dọ̀ kàn lérò pé bí màmá mi ni bí bàbá mi ni wọn ò fẹ́ kí ọmọ kọ́ máa rí ìhòhò òbí rẹ̀ wọn ò fẹ́ àsìkò tí òbí rẹ̀ jí bọ̀ lójú oorun àsìkò tí oorun mú gan-an tí ooru mú àti àsìkò tó bọ́ra álẹ̀ láti sùn. tí ọmọ rẹ bá fẹ́ wọnú yàrá láti rí ọ wọ́n fẹ́ kó gba ìyọ̀ǹda nítorí kí òbí lè da àsọ̀bùra. nígbà tí ọmọ rẹ bá wọlé tọ̀ tó bá pátá nìkan nídìí rẹ̀ tó bá pátá nìkan nídìí rẹ̀ ṣé ẹ ti obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti bàjẹ́ lórí aspect wọn ìwòho wọn wọn ọ̀ka kún wọn ọ̀ka kún rárá tẹni yóò sì gbogbo àyàálẹ̀ fọmọ rẹ̀ yóò sì gbogbo àyàálẹ̀ obìnrin yóò jókòó nù ulé yóò jókòó nù ulé aṣọ tó ró mọ́dì yóò ti yóò ti túlẹ̀ yóò ti túlẹ̀ ìmí inú wọn jókòó yóò la tán lẹ̀ tọ́mọ rẹ̀ ó sì jókòó síwájú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò mọ ara pamọ́ fún ọmọ rẹ̀. táwọn ọkùnrin tiẹ̀ sẹ́pẹ́rẹ́ díẹ̀ táwọn ọkùnrin sẹ́pẹ́rẹ́ bó tilẹ̀ gà sí pé ohun tí ọ̀dà ọ̀dà náà ni o ìṣẹ̀pẹ́rẹ́ yẹn ò túmọ̀ sí pé kọ mọ́tòra rẹ ṣe o ó kéré parí ọmọ rẹ gbọ́dọ̀ bá dírọ́ọ̀sì àti síngílẹ̀tì lára rẹ aṣọ tó kéré jù tí ó yẹ kọ́ mọ owó rí lára wa òun ni kí ni drọ́ọ̀sì kí lẹ́ ń pè kí nìyẹn náà short boxer boxer àti singlet ọmọ rẹ gbọ́dọ̀ bá ní ara rẹ kì í ṣe pọ́ wàá wọ pátá nìkan ọ gbọ́dọ̀ bá lára rẹ. ìyẹn ni àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ọlé tí wọ́n fẹ́ ká fi kọ́ ọmọ wa ká mọ́ fi ìṣí ìhòòhò ara wa sílẹ̀ kọ́ ọmọ wa ní ẹ̀kọ́ òdì. kí ọlọ́run kọ́ wá ṣàánú wa kọ́ mọ́ jẹ́ kí òṣì ọ̀hán wa lè mọ̀ ǹjẹ́ gbọ́n tí mo wí. kọlọ ń kó sàánú wa k'ọ má jẹ́ kí kí ni kọ́ má jẹ́ kí òṣì ó kó bá wa. ẹ ẹ mọ sí mo rò débẹ̀ nígbà tí ẹ̀sìn sọ pé kọ́mọ gbà yọ̀ǹda lọ́wọ́ òbí kó tó wọ yàrá rẹ̀ láàárọ̀ kùtù ní àárín ọ̀sán àti lásìkò ooru kí la fẹ́ pé ti bàbá àti ìyá tó ká sí pé yàrá kan péré ni wọ́n ní. báwo ni ìparamọ́ yẹn ṣe fẹ́ rọrùn ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti bímọ tí wọn ò ní ju yàrá kan lọ ọlọ́run bá ní rọ̀ wọ́n lọ́rọ̀ o kí wọ́n lè ní yàrá ọmọ lọ́tọ̀ ohun tẹ́sìn sọ fún wa ni pé o ní yàrá ọmọ lọ́tọ̀ sọ̀ ń gbọ́ torí súnà tínú yín máa dùn sí ni kẹ́ ẹ máa gbọ́ pé se máa síná. ẹ̀ẹ́n tó bá dá sí pé ọ̀rọ̀ mọ́síná mọ́ ń sọ ní ìsìn ẹ máa ṣe àjàsá àbí kí ni ẹ máa ṣe sí un ẹ máa ṣe àjàsá ni tẹ́ máa òkè tẹ́ máa káwọ́ sókè torí yín ìwọ tó o bá tí ní yàrá ọmọ tó o tí ní yàrá ọmọ yàrá ọmọkùnrin lọ́tọ̀ yàrá ọmọbìnrin lọ́tọ̀ kí ló ń dámọ̀ràn pọ̀ pọ̀ fẹ́ ṣe ìyàwó kejì ọmọkùnrin àtọmọbìnrin wọ́n ní ká ya ibùsùn wọn wọn ò gbọdọ máa sùn papọ nínú yàrá yàrá ọmọbìnrin lọ́tọ̀ yàrá ọmọkùnrin lọ́tọ̀ kódà yàrá ọkọ lọ́tọ̀ yàrá ìyàwó lọ́tọ̀ ọwọ́ akéré tányányán yàrá ọkọ àti ìyàwó ó lè papọ̀ nítorí wípé kò sí ìhòhò láàrin ọkọ àti ìyàwó rẹ̀ ṣùgbọ́n ìhòhò wà láàrin ọmọ wa sí ọmọ wa láàrin ọmọ wa sí ọmọ wa kódà kí n má bà ọ fẹ́ lójú ni ìbá sọ pé iye ọmọ tó o bá bí ló yẹ kó ní yàrá kọ̀ọ̀kan tiẹ̀. kí má bàa ọ̀fẹ́ lójú ni kọ́ má gàtí pé títí tó fi kú kò ní lè ṣe mọ́ síná. tí n bá bàa ọ̀fẹ́ lójú báwọn pé yàrá kan ọmọ kan ló fẹ́ kan dáa jù lọ rísìn ni wípé ọmọ kan sọ́mọ kan ìhòòhò wọn síra wọn èèwọ̀ ni. So for privacy sake and for convenience sake nítorí kí ìdáàbòbò ìhòhò lè wà bákan náà kí inú ilé lè rọrùn fún wọn sẹ́mọ̀ nígbà míì bẹ tọmọ míì tó ga sí pé yóò kàn fẹ́ wà pẹ̀lú pátá nìkan nínú yàrá rẹ̀ tó bá ti di pé wọ́n pé méjì yóò máa ṣọ́ra fún ẹnìkejì rẹ̀ ìbá wọn ọba àgbọ̀ get same sex so kí ni fi ń ta tó kó bímọ mẹ́ta kí yàrá kọ̀ọ̀kan sì wà fún ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ àti ìyàwó rẹ lẹ́lẹ́jọ pín yàrá torí pé láàrin ọkọ àti ìyàwó kò sí ìhòòhò láàrin wọn ok náà wàá máa gbọ́ ìwọ tó dá sí pé ọba sáà ti gbọ́ tí n ti sọ̀rọ̀ ọmọ síná orí yẹn máa wú. òfin ọlọ́run tó sọ pé tọ́mọ bá fẹ́ wọnú yàrá tọ òbí rẹ̀ tó ní tí ọmọ bá fẹ́ wọnú yàrá tọ òbí rẹ̀ kó gbà yọ̀ǹda yẹ ẹ̀ lè para mọ́ àbí àwọn ọmọ tí ọ̀fẹ́ kan ní yàrá tí wọ́n lọ́tọ̀ ẹjọ́ ń wọ̀ sùn bíi bíi bíi aranú ni ìwọ àti rẹ̀ ń sorí bẹ́ẹ̀dì àwọn ọmọ ẹ̀ ń tẹ́ wọn sílẹ̀ lẹ̀. ní ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì débi pé eba ẹ bá ka sọ̀kalẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ máa ń wo ibi tẹ́ gbẹ́sẹ̀ lé ni kẹ́ ẹ má bàa tẹ ọmọ mọ́lẹ̀ so irú ayé tó ń nu ló tún wá ń sọ fún mi pé kí n bọ̀ wá mọ́síná ọmọ tó ń sọ ó ti qualify ó kéré parí ó kéré parí àwọn ọmọ ẹ gbọ́dọ̀ ní yàrá tiwọn. àwọn ọmọ rẹ wọ́n gbọ́dọ̀ ní yàrá tiwọn ṣé ẹ rí nǹkan tí ìsìláàmù dáàbòbò yìí fáwa mùsùlùmí ẹ lọ wo ayé àwọn kèfèrí tí wọ́n ti ta lórí ẹ̀ ẹ mọ gbọ́ gbẹnu tán ni gbáǹkọ́gbì ẹ mọ gbọ́ ni ẹ mọ gbọ́ tí ń ṣẹlẹ̀ ni lágbo wọn ó ní bàbá tí ń fọ́mọ lóyún jùlọ lágbo àwọn kèfèrí ni bàbá ti ń fún ọmọ lóyún jùlọ nígbà tọmọ bá ti di ọlọ́mọge tí bàbá àtọmọ tí wọ́n jọ ń sunú yàrá ẹ dákun ìgbà wo ni bàbá ò ní fún ọmọ ẹ lóyún ọmọ rẹ tó ti di ọlọ́mọge tó ti tó lé ọgọ́ lọ tẹ ẹ jọ ń sunú yàrá ọmọ tí ó ti sùn lọ tí ó yanra lẹ̀ tí bàbá ó sì wà nú yàrá pẹ̀lú ọmọ rẹ̀ lẹ́ẹ̀fì máa gbọ́ ojoojúmọ́ ni wọ́n máa kà á láti Monday sí Friday ìròyìn ó gbẹnu tán àti gbàǹkọ́ gbì àwọn tọ́pọ̀ ìgù tí wọ́n ń bọ́mọ wọn sùn ọmọ tí ń bá ìyá rẹ̀ sùn ẹ̀gbọ́n àtàbúrò tí ń bára wọn sùn àárín àwọn kèfèrí ló ti wà torí pé lọ́dọ̀ tiwọn kò sí demarcation kò sí Ipaala pé àwọn òbírè àwọn ọmọ nìí àwọn máa ń ṣe wìnìsọ̀kí tí wọ́n ní so àṣàdédé gbọ́n ẹ̀sìn wa ló jẹ́ agbọ́n pé kí yàrá ọmọ wà lọ́tọ̀ kí yàrá òbí wà lọ́tọ̀ tó ọmọ ìbá fẹ́ wá wọlé láti róbì rẹ̀ wọ́n ní kó gbà ní àsìkò tọ́mọ̀ fóbi ìhun bí kọ́gá sí pé dírọ́ọ̀sì nìkan ni ó wá ń di rẹ̀. nítorí náà ẹ̀yin bàbá ẹ pa ìwòwò yín máa fún àwọn ọmọ yín o ẹ̀yin màmá ẹ pa ìhòhò yín mọ́ fún àwọn ọmọ yín láàrin ọkọ àti aya nìkan ni ò ti sí kó pa ìhòhò rẹ mọ́ láàrin ọkọ àti aya nìkan ni tọ́rọ̀ bá ti kan àwọn ọmọ wọn fẹ́ ká ṣọ́ra ṣe o. ọlọ́run ó fi àbò rẹ̀ bò wá o Sọ lẹ́ẹ̀kan sí i mo bá gbogbo ẹ̀yin tí ẹ̀ tí ìdáyàrá ọmọ ní lọ́tọ̀ mo bá yín bẹ lọ́hùn àrísìkì tẹ́ fi dáyàrá ọmọ ní lọ́tọ̀ ọlọ́ọ̀bọ ó ṣe fún yín o Sọ tọ́ bá ti rí yẹn ṣe tán lo tó lè máa sọ̀rọ̀ ọmọ síná o sọmọ kí tí mọ́síná náà bá dé òun náà tó wá máa bímọ ni àwọn ètò òbí ilẹ̀ ò tí ì rí ibi kó sí ọ̀rọ̀ ẹ wá dàbí ọ̀rọ̀ ẹni tó gbadìẹ sìn tí ò ní kùkù adìẹ àpèjúwe ọ̀rọ̀ rẹ nu o ó dàgẹ́ ibẹ̀ tó gba díẹ̀ sìn tí ò wá ní kùkù adìẹ ṣé irú rẹ ló tù wá sọ pé ọ̀fẹ́ gbọmọ ẹran sìn ẹ́ ẹ̀ ń wọ́ ọ̀pọ̀ bíi bíi ejò onú òtún wá ń sọ̀rọ̀ ọmọ síná lọ wá yàrá ọmọ rẹ náà.